know what is good for you you had better stop talking, or else sì rọ́ọ̀tì in jail. sórí ẹ̀kún so okay, sir. sá. so gbádùn. ara ẹ̀ tẹ̀yà. ẹ̀ríkà àwọn pẹ́rẹ́ǹtì ẹni tí o bá ti mọ ohun tó wá ṣe ní school. kò possible parẹ́ ẹ̀yà. tẹ mọ nǹkan tí dájú ń gún fún nítorí ẹ. excuse me. ló ṣẹlẹ̀ bù ẹ̀yin obi o ní láti sunkún ṣórí omi tó tẹ̀ tún sun yìí ó máa kọ́ wá wọn àṣẹ lójú ní omi ẹkún àti ìlà ó tiẹ̀ jọra. ìgbà wọ́ọ̀dù tó wà nínú skul kò sí pé kúrò àlọ́ rí fún mi. Look at my gosh. You are popular because you are brilliant. Àfi sẹ́mi ò me láyé. Koko kọ́kọ́ béèrè lọ́wọ́ mi pé kí ni ìdí tí mo fi já wá wá sí ẹ lójú? Kó tó ti pé ọ̀nà dọ́rùn kan tó dánwò pe. Ẹ ìtumọ̀. Ìtumọ̀ ẹ̀ ní pé ẹ̀sìn iwájú orin tẹ̀yìn wò sáré. mo sísá mi, eleven eleven, ah ah.